ọlọ́run sí èsì mo aṣọpẹ́ ọlọ́run Joseph ayọ̀ babalọ́lá àwọn táyé dẹ sílẹ̀ ẹ àmú mi ò èèwọ̀ ẹ ẹ àwọn ọmọ mi ò àtàyà mi. mo lọ́lọ́run mi o. ọlọ́run sí èsì mo aṣọ́pẹ́. ọlọ́run Joseph Ayọ̀ Babalọ́lá. ẹ̀wọ̀n táyé dẹ sílẹ̀ èèyàn mú mi o ìwọ èèyàn mọ́mọ́ mi o àtàyà mi gbé mi sókè ọjọ́ ń lọ jàre. ẹ̀mí mímọ́ o ṣé o ẹ̀mí àwọn wòlíì. ìbàrẹ̀ ìbàrẹ̀ ìbàrẹ̀ ìbàrẹ̀. ìbàrẹ̀ ìbàrẹ̀ ìbàrẹ̀ ìbàrẹ̀. ẹ̀mí mímọ́ o o ẹ̀mí àwọn wòlíì ìwọ kúkú lágbára mi ẹ̀mí mímọ́ ṣe kílẹ̀ wí ẹ̀mí mímọ́ ṣe o ẹ̀mí àwọn wòlíì ẹ̀mí mímọ́ ṣe o ẹ̀mí àwọn wòlíì ìwọ kúkú lágbára mi ẹ̀mí mímọ́. mímọ́ ò ṣe ò ẹ̀mí àwọn wòlíì. ọba tí mò ń képe lájò tó jẹ́ lẹ́ẹ̀mí àwọn wòlíì ni. ọba táyé ó gba àtọrùn ògbà tó pinra ẹ̀ tó sọ̀rọ̀ ẹ̀dọ́mọ kékeré ló agbóyún. ọ̀wí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ alátìlẹyìn ní àtàbàtúbù abẹ́rẹ́ orin. ẹ̀mí mímọ́ ṣe o ẹ̀mí àwọn wòlíì ìwọ kúkú lágbára mi ẹ̀mí lórí ètò bàbá ètò ẹ̀mí mímọ́ ṣe o ẹ̀mí àwọn wòlíì ẹ̀mí mímọ́ ṣe o ẹ̀mí àwọn wòlíì ìwọ kúkú lágbára mi ẹ̀mí mímọ́ ṣe o. alátìlẹyìn mi ìbárẹ ìbárẹ ìbárẹ ìbárẹ ìwọ kúkú lágbára mi ẹ̀mí mi àtúntì dé. ẹ̀mí mímọ́ ò ṣe o ẹ̀mí àwọn wòlíì ẹ̀mí mímọ́ ò ṣe o ẹ̀mí àwọn wòlíì. ìyìn ọlọ́run ọba yìí ńlá tó kì ńlá tó kì ńlá tó fọ̀rọ̀ lọ́ba tí ń dájọ́ rẹ̀ èmi àwọn òpè látàbàtúbú olódùmarè àwọn kan fi ń pé kí ni ìtumọ̀ àtàbàtúbú <laughs> ìjọ òní tí mo wádìí òyìnbó orúkọ yìí two thousand and three mo pè ní mysterious god àṣẹ mi ìgbóyìnbó ni ìgbà tí mo tún wá rí ìjìnlẹ̀ orúkọ yìí mo mọ̀ pé inexhaustible god ọba tí kì í tán tá a bá bò á tún ṣẹ́kù mo lè fi wí omi òkun ó tún àtúwájú omi òkun lọ torí pé ìmí inú rẹ̀ lásán òní ríru omi òkun mo ń gbọ́ ọ̀gá níwájú rẹ ni mo wà tí mo ti ń fi ògo fún ọ fi fún ọ fún àmójúbà àkọ́tún ètò bàbá ètò fún tọ̀sẹ̀ yìí orúkọ tèmi ọláyínká bá àtẹ̀mí jẹ́ àpèjà ẹ̀rí babátayọ̀ àtàbàtúbù ni wọ́n ń pè mí ẹtì mọ̀ àti mọ̀ àfihàn lọ́sọ̀ọ̀sẹ̀ lórí ètò yìí ẹtì wọn tó máa ń jẹ́ àlejò mi àwọn òṣèré orí ìtàgé àwọn adẹ́rìnpòṣónú àti àwọn olórin lọ́kànjọ̀kan bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà làá tún mọ̀ àfihàn lọ́sẹ̀ yìí ẹ kú kalẹ̀ ẹ jáde òkè lọ́ọ̀nà tíjó tayọ̀ làá tún fi padà wálẹ̀ tí máa ti fi ojú àlejò mi wọ́n ṣe ń bọ̀ náà.